wájú ọlọ́run sáàsẹ̀ lè túnbẹ̀ ń sọ ẹni tó sọ ẹ̀ẹ̀sì ní sí ẹni tó sọ bẹ́ẹ̀ni àásọ àsọ́nà abẹ́ ẹ̀ta aláwà abẹ́ ìjọba tí ó máa lẹ́nì kan dàlù wípé kọ̀ǹbá ti jọba Boko Halal ni o Boko Haram ni o Boko Merit ni o boko demerit ni o àwọn tẹ́mì gbádùn lóòótọ́ tó bá kọ̀yìn síjọba àlú ẹ̀ lẹ́yìn tó pé tó kọ̀yìn síjọba òun gbogbo tí ń ṣe pátá owó ara ẹ̀ ní fi ń ṣe ọfẹ́ ìràṣọ owó tó ṣe tọ́tẹ̀ fún rẹ̀ ó sì bá ní ìlú ìlú náà ọfẹ́ travel out pásọ̀lù tó ṣe tó ṣe fún rẹ̀ olóòrèké ni o sábà pé èèyàn mọ̀ pé àwọn olóòrè ní ìjọba ìjọba àlùkọ̀ọ̀kan 99.9 ìsẹ̀mí wa ọlọ́run ti kó sábẹ́ wọn wọ́n tó rẹ ọlọ́run bí wọn wọ́n tó rẹ ọlọ́run bí wọn inú òjò sí wàhálà fáwa ilẹ̀ ìfilẹ̀ bá wà ká kóòkò ká máa lọ lẹ̀ gómìnà torí pàwọn tí ń rúùlù yìí tá a bá wo tí ń bá wa gbé ká máa ṣàdúrà fún ní o àwọn mi àti ìyá mi méjì gbàlùkì àmà tó jẹ́ pé gómìnà ni ó tó bá sì bí bàbá mi àti ìyá mi ó lè já yà fún wọn ọwọ́ pé wọ́n ti kú òun ẹni tí yóò ní wà láhùn sí wọn ò ṣe dáadáa sí ìjọba yóò ṣe dáadáa. kẹ́yìn ọ̀sọ̀ wípé àní ń bọ̀ ọrùn wàhálà rẹ̀ lálìkí àmà gbogbo ẹ̀ ń jalè lónìí gbogbo ìdájọ́ ló ti wọ̀n bàdá lórí ẹ̀wọ̀n òní bèmi àti gbogbo ẹni tí ó ṣe sì ná tí wọ́n mú ìdájọ́ ló ti wọ̀n dẹ́rẹ́ òní bèmi ṣùgbọ́n gbóǹkàlùkù wa pàdúlé àápàdì kí ni ẹ̀sìn wa sọ nípa dídábẹ́ fọmọta àbábí ọmọ wo kò sí mẹ́ta ọmọ méjì náà ní kí ni o bọ́mọ̀ ọ̀bà jẹ́ akọ lọ́jọ́ kí ni o yóò jàgbó Ànábì wa sallallahu alaihi wa sallam jẹ́mọ́ ẹ̀kọ́kọ́ mu lọ tí wọ́n bá ní èyí tó fẹsẹ̀ wọ́n lamẹ́ríkà ọmọ ní UK Australia náà ti ní àwọn kọ́ńtì míì náà gbìyànjú àti ní o làwọn kọ́ńtì ńláńlá wọ́n dá a lẹ̀ ó kọ rẹ̀ ń jẹ́ help to die ẹn tó kàn ronú pé ayé ti sùn òun fẹ́ kú yọ wà lọ sí kọ́ńtì yẹn agbàfọ́n àfihàn wọ́n mọ̀ wá mú káàkiri yàrá kọ̀ọ̀kan pé àwọn ọmọ mú òun tẹ̀ ń ro àṣìmọ́ tó kù tẹ̀ fẹ́ mọ́ láyé ṣùgbọ́n yàrá ìtẹ́wò yàrá ti ìbọn ni ilé ìgbà ọ̀tà márùn márùn ó gbọ́dọ̀ lẹ́ẹ̀kan náà láfta 30 minutes ẹ cross border ẹni ìjọrọ tẹ́lá jọrọ bọ̀tẹ́ léyìí two point five ni yàrá kejì ìbọn eléyìí alhamdulilayi tọ́lọ̀ ń bá jẹ́ wọ́n rí kankan lára yín wọn ò lè rí ẹran tí wọ́n kò wọ́wọ́ yọ jẹ́ yàrá dání òun five point five yàrá ilé yàrá aná ni tẹ́bá fẹ́ fi lẹ́gbẹ̀rẹ̀ ayé òun náà ní kẹta gẹ̀ẹ́ sẹ́ rí èrè rẹ̀ yìí tí rẹ̀ bá ń sọ́kì ẹ̀ẹ́lò 30 minutes sí bí ẹ̀ẹ́lò 20 minutes àmọ́rún tẹ́ ìró bọ́yẹ̀ níbi nǹkan kan máa ń tẹ́ ẹ̀kúfẹ́ sọ fẹ́lò mi ó 5 minutes lélẹ̀ sẹ́ wá rọ́ ní 30 minutes 7.5 ni ó ní 20 minutes 8.5 ni àwọn 10 minutes 10 million 10 million naira ni lẹ́yìn náà ọwọ́ àpòyàrá ọlọ́bẹ èyí tí yàrá yàrá eléyìí yàrá pé torí pé ẹ̀yin náà tún ṣe sàárà wọ́n ní yàrá kìnìún wọ́n ní yàrá kìnìún ẹ̀ akẹ́sà ti yìn bẹ́ẹ̀ òun ẹ̀ seven hundred thousand ẹ̀ kàn sá orúkọ àwọn àfihàn gbogbo ẹ̀ lọ yóò wà júṣe ìjọba wù yóò sanwó rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wà kú ẹbí rẹ̀ kankan wò lé àwọn tí nílà ṣẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ ìjọba ẹnì kan wò lé bí wọ́n fẹ́ pò ìjọba rẹ̀ ìjọba náà ń gba táàkì lórí wọn bá a ṣe wá ń pé Amẹ́ríkà Áfíríkà dọ̀tì dọ̀tì dọ̀tì níbo la ti rí irú kọ́ńpì eré ìrọ̀lọ́ ti a. èèbò wá dà tí ń sì kí ọ̀ ìjọba nìyẹn ẹ̀sìn wọn wá sọ pé táàrẹ̀ bá dẹ́yàn ará ìwà ń gbọ́ mọ́lẹ̀ ara ní anú àwọn ará ilé ń ṣe anú ará oko ń ṣe dókítà wa dé ó ní sẹ́ríkì ní ní táwọn kọ́ àti ẹ̀kọ́ ọ̀tọ́mọ̀ nàbí adama wọn èè láǹdí irú ààrẹ báyìí ọwọ́ alẹ́ wà báyìí ó fẹ̀lmán ìgbàgbọ́dọ̀ bá fẹ́ mú sọ́dọ̀ yóò mú ọdọ̀ o ṣùgbọ́n wọn ò lè padà sáyé mọ́ torí nǹkan báyìí báyìí báyìí báyìí nínú ọpọlọ wọn ó ti dàrú ẹ̀rì pé náà rè wọn ò lè ṣẹ́ mọ́ àmọ́ ilé ṣe kankan mẹ́rin ẹnu iná ń gbà kí ní ẹsẹ̀lẹ̀ bó so ìlànlẹ̀ náà a máa kọ̀jú ẹnu àwọn aláàmọ́ bá wọn lé sílẹ̀ kankan èyí tá wá pè yìí sí ni pé jójúmọ́ lẹ̀ náwó ẹgbẹ́fẹ́fẹ́ thousand per day abẹ́rẹ́ tí ẹni ọ̀dẹ̀ fi kọjá sọ̀rọ̀ thousand so kí lẹ rí sí àti kí ni fámìlì ò ṣe méjì lórí ẹ̀ ká àwọn mọ̀lẹ́bí aláàrẹ̀ nínú ìmọ̀ràn torí dọ́dọ́tọ̀ àbáwọn mọ̀lẹ́bí jẹ́ gbé ìmọ̀ràn wa kéèyàn àṣẹ́tì ẹ̀ gẹ́gẹ́ bí dọ́kọ̀ èèwọ̀ ni nínú Islam wọ́n máa ń pè ní ìsàánú ẹni kú ẹ máa wò náà bẹ́ẹ̀ ni nítorí bẹ́yìí ṣe ń wo ó ní tí ó ń rorò láti sánmà ẹlòmíì bí ó ṣe rí fún gbẹ̀yìn nu kọ́mọ̀bà àwọn náà ni nítorí pé tọ́lọ́ ń bá sí gàgà akọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ̀ sẹ́ńtì ọ̀rọ̀ rẹ̀ lọ wa ní ìjọ ọ̀pọ̀lọpọ̀ ti kọ̀ o bá sì fẹ̀yẹ̀ jáde láyé pẹ̀lú bọ́lọ̀ ṣe fẹ́ kí o ń kálukú àti àwọn táwọ̀bà táwọ̀bà tá à ń sọ yìí ọlọ́run gba táwọ̀bà o ṣùgbọ́n tí èèfọ̀ wà máa àmọ́ o ń fi àárẹ̀ ẹ̀fọ́ ẹlòmíì ń fi kó fojú ẹlòmíì gbolẹ̀ kó tó mú lọ ń fi ń fọ ẹlòmíì ń fi kí nǹkan ẹlòmíì tó kójọ kọ́tẹ́ lójú ẹ̀ kó tó lọ ń fi ń forí jẹ ẹlòmíì ìmọ̀ràn ọlọ́run òfin ṣe ń dá sí ṣùgbọ́n wà láàmẹ̀wọ̀ ara wọn sí dákun tó ọ̀bà gbọ́mẹ̀wọ̀ bàbá yìí ikẹ́ rẹ̀ kọjá abáhùn kọjá pé tó ọ̀bà ṣe báhùn a lè ní ìpínlẹ̀ ọlọ́run jọ o má dojú wa dé o má fojú wa gbolẹ̀ má fa àárẹ̀ ṣe wa má fara ni wa sọ wípé ọlọ́run o ọlọ́run o fún ọwọ́ ti fún lọ ẹ̀sà ti àti ìwọ̀n wọn. jẹ̀mọ́ à ẹ̀wọ̀ bí káwọn lọ ẹ̀wọ̀ tí ẹ̀sìn sọ àwọn bọ̀. àmì wàsánlá lọ́wọ́ àmì wàsánlá náà ń bá ní sọ̀rọ̀ ó ní ìdàlítàkọ̀ lùkìtànáà ìdàlítàkọ̀ alùkìtànáà ní wájàbalì gúúsùlù nínú wákàtí mẹ́wọ̀n muslim ìdámọ́ sàlì kìtánù lè kìtánà wájábà lè gúsùl anzal aw lam yunzil ní wọ́n rí wà in lam yunzil kìtánù lọ́dọ̀ lárúbáwá òun ni ìdàbẹ́ inú èdè láti bí fíìlì hotana ṣùgbọ́n nínú mùdọ́rì rẹ̀ àìlù rẹ̀ ojú méjì ni máa ń ní a máa ní kẹsìrọ̀ a máa ní dọ́mà kọ́tànà yàtìmù kọ́tànà yàtìmù méjèèjì náà lọ́lọ́ ìkìtẹ̀ òkú kọ́tànà yàtìmù ṣùgbọ́n nígbà ọ̀yá nínú èdè wọ́n ní kí ni nǹkan ní ètò tó tu wọ́n ní họ́fùdù náà tó tu kárẹ̀ nǹkan kí ni nǹkan ní ètò tu wọ́n ní àlè ìdáhùn náà tó tu àwọn tí wọ́n wá tó dìbò nínú èdè lábáwá wọ́n wá bọ́ bẹ̀ wọ́n ní àlèkìtánù ẹjẹ́ a máa lò fọ́kùnrin àlèkọ́fúdù ká máa lò fókè àlèkìdáàrù ká máa lò fókè ní kejì wọn sẹ́ẹ̀sẹ̀ fọ́tí ọmọ yẹn automatically ọmọ ọkùnrin náà sọ sẹ́ẹ̀sẹ̀ fọ́mọ kàmẹ̀ pé ọmọ ọkùnrin sọ àbíkẹ́lì ọmọ obìnrin sọ kí lẹ̀ ní wọn ó sì ọmọ àkọ́kọ́ fẹ́ mọ̀ ìpé sátọkùnrin àti obìnrin òun láàmà ṣe nǹkan yìí fún ó sì ọmọ ní ìyàntẹ́pọ̀lì ìgbà náà in ti kìtàmẹ́lì ìtẹ́ndání àti ìtẹ́ndání kí ni ní ọ̀rùn ọ̀rùn wájú ọ̀rùn àwọn onímọ̀ kí ni ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ náà ni wípé kí ni hukumu dídábẹ́ lè zakar fọ́mọ ọkùnrin kí sì ni hukumu dídábẹ́ lè oúnsá fọ́mọ obìnrin apákanú àwọn àfáà ni dídábẹ́ fọ́mọ ọkùnrin súnmọ̀ ni kì í sí dandan wọ́n ní kí ẹjẹ́ ìfi sọ bẹ́ẹ̀ wọ́n ní torí pé jẹ́ àfi sọ̀hìhẹ́ mi àdíṣẹ́ àbí ẹ̀ta rẹ̀ tọ̀tọ̀rọ̀ náà àbúrò ní àníbi sọ pé khamsun ní àníbi tọ̀rọ̀ nǹkan márùn ó sì lọ lẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ yàrípò lòun èsìyàwó ó ní ẹ ti náà ìyàwó tí ó ṣà ń pariwo pariwo fún òun yàwó bóòlù ní a ebi ilé wọn náà náà níbí ilé wọn náà náà lọ́wọ́ àwọn àá ikọ́ bóòlù ní a ọkọ̀ ìyàwó bẹ́ẹ̀ dàgbò dà gbogbo ilé ọkọ̀ ìyàwó kan lùfẹ́ sàmù ẹ̀jẹ̀ ńlẹ̀ ń bọ̀ pẹ́ bàbá bá jókòó ní ọba tó ń sin ọmọ rẹ̀ bọ̀ wọ́n ìyàwó dà ọkọ̀ ìyàwó náà ìyàwó ni ìyàwó tí wọ́n láì tí ìgbé ẹ̀sìn gangan wá kò sí ọpọlọ tí wọ́n ooo ìgbésẹ̀lẹ̀ South Africa tí ò tí pẹ́ obìnrin yẹn fi ọmọ rẹ̀ ó lóun kẹ́ ìjókòó náà ni kọ̀nà bàbá láti kéke ó ń lò ń tọ́ ó mọ ẹ̀nà jábábá tí ń lọ skúù tí lọ kẹ́kẹ́ ó mọ ìgbẹ́rẹ́tì ní ìsìn yóò dolówó yóò wà lọ fọ́mọ́ ń mi yóò máa náwó bẹ́ẹ̀ kí á lè rè tó fẹ́ jẹ lórí rẹ̀ dípò tó tù fi lọ rèé fabẹ́ kan ta yémi náà jẹ́ ìyàwó rẹ kí n mọ̀ wípé ìntàǹtà ìlà ń jẹ ìntàǹjẹ ìlà ń tà. jẹ̀má ọ̀pọ̀ owó lè gba eléyìí fọ́tọ̀ fún ọmọ bíi àdámà tí ìdá kò ṣe. gbogbo wa mọ̀ wípé wọn ò yí wọn ò yí wọn ò yí òbúkọ o níjọ́ tí ń sọ wípé tòun di méjì lọ́dọ̀ ìyá àwọn ìdíkù di ní o ó lò ń lọ máa rẹ̀ èrò fún mùsùlùmí kejì ajẹ́lágbá ẹnu àgbàlóbi tí gbò ní olè sọ wíwo kí ló mùsùlùmí kejì sẹ́ ó lò ń lọ máa rẹ̀ ó tún kíníkíní o àwọn àgbàlagbà lè sọ ó lò ń tún ọmọ bàbá o ọkọ rẹ̀ inú sì fàjọ mẹ́ẹ̀dì amúrasí ọlọ́ọ̀tà nẹ́bí o aburú wa o aburú kan bẹ̀ tí wọ́n máa ṣe nílẹ̀ Yorùbá wọ́n lọ rèé yọ àsákàrí tamọ́sọ̀rọ̀ tẹ̀lẹ́sì òbúkọ wọ́n wà sókùn mẹ́ ọ̀nà táwọn èèyàn lè mọ́tọ̀ ń dé ojúmọ́ wọ́n mọ̀ wá wọ́n lẹ̀ mẹ́ wọ́bọ̀ nítorí kíni torí pé àjẹ̀nù tí wọ́n fẹ́ lò ó ní bá ṣe pẹ̀lú ojú ọ̀nà yóò mọ̀ wọ́n wà sí àmú nǹkan gbogbo àdá àyàtì ọ̀fẹ́ pamọ́ wọ́n wà á ṣe bí wọ́n wá ṣe nǹkan tẹ́tẹ́ fi ṣàṣìyàn wọ̀n bá mú gbó kọjẹ́ ni ọlọ́run tọ́lọ̀ ń bá bí aburú dànù èyí tí òfin ní súnmọ́ ìyá rẹ̀ ní kọjá pé ìyá rẹ̀ tó kú. láyé nílá èsù bó ṣe dáná lójú nítorí àdá ìyá tí ń bẹ̀rẹ̀ àdá ní o tí bẹ̀rẹ̀ àdá ní o orúkọ yìí. ìyí tí ń pè ní fítúrọ̀ ìní tó jẹ́ pé wọ́n ò ní ìrì wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bá yàn sọ wípé sẹ́bà ìdá sẹ́bà yọ̀ọ̀dá kéèyàn òkú tọ́ílẹ̀tì pẹ̀lú pé ó fi ọwọ́ àlàáfíà yìí ó fi dábà ó sì wọ́n náà ní kọ̀ọ̀rọ̀ sọ kò rí kankan ojú ẹsẹ̀ mi nìkan wá lọ ọ̀pọ̀ ọ̀fọ̀ ó sì dáwọ́ yẹn gbà inú fi ń jẹ́ òun gbé tó bá jẹ́ pé làkàyè rẹ̀ wá pẹ̀lú ẹ̀ mọ́mọ́ mọ̀ ní ìṣàyẹ̀ ọkọ rẹ̀ pé orí ìwò gbé kápẹ́ làkàyè rẹ̀ wà pẹ̀lú ẹ̀ ó kù kàtẹ́ ìjọ sọ fún mi pé orí rẹ̀ ò gbé o fífúrọ̀ nìyẹn fífúrọ̀ òun ni kéyìn òdúgbò ní pé tíjáde ìlú ọ̀bá kiri ní ilé kí ẹ because ìgbà tá àti ìgbà tí wọn lọ́rùn àgbọ̀ yẹn mo ti ga tún ọlọ́run bákan náà mo ti sọ fún mọ́lẹ̀ ní wọ́n máa dàbí pé èmi náà ti bímọ tí wọ́n bá fẹ́ rí funfun ojú mi bàbá síkára ni mí báà ṣe jẹ́ ìyá sẹ̀rífá fítúrọ̀ yóò máa sọ fún èèyàn wípé lọ́gbọ́n èrè àrọ̀dọ̀ àwọn òbí fítúrọ̀ di èèyàn máa mọ̀ wípé bàbá àti ìyá aláṣẹ ni wọ́n wòye so márùn ọkọ̀ dọ̀dọ̀ àwọn ẹ̀rẹ́ mo ti láti láì ní àti láti fi sọ̀rọ̀ yẹn láti náà mú àwọn options wá wọ́n dẹ̀ níyàwó lọ́wọ́ kí nǹkan òwe tí wọ́n máa choose nínú gbogbo ẹ̀ choose bó bọ́kọ náà ṣe é ṣe ó ń mọ̀ràn ara ń nìkan fúyàwó aláṣẹ ni ta ló kọ́ wọn. aláṣẹ ni kì í sọ máa ń bọ̀. aláṣẹ ni wọn onídìí ni wọn. aláṣẹ ni. tó bá yẹ nínú ọ̀nà sáyẹ́lù ọgbà ẹlẹgẹ́ ọba kìíní o. ọba ẹlẹgẹ́. ìdí tó sì fà á nísà sílẹ̀ wọ́n pẹ̀lú ìyàwó Aisha njọ kan ìyàwó Aisha wa ní ya Rasulullah múnà hakun nas lè rajul tálẹ̀ ní tọ́jẹ́ pé gbé tẹ́ ẹ̀dá ni fọ́kùnrin nínú ilé ayé rẹ̀ tí ò gbọ́dọ̀ fara gbú àdébù níyà rẹ̀ ni o torí ẹ̀ lọ́fà tó bá kó nǹkan mẹ́rin jọ ìyá ní mẹ́ta bàbá nìkan ẹ sọ fáwọn ìyàwó wa kí lẹ tó fẹ́ gbọmọ wa sí kíngì kíngì Yusuf ó bá ní ọ̀rọ̀ àwọn ẹlẹ́ à ẹtú ṣe wá ń gbọ́gbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìkẹlẹ̀ lọ́mọ wọ́n ní tá a bá kó mẹ́rin tó ọmọ bá ní nǹkan mẹ́rin mélòó ní ẹni ó fún yín mẹ́ta mélòó ní ẹni ó fún wa kò tún ní ìdílé ònìyàn o bàbá ó sì tó ní tí ò ní fún wọn bẹ̀lẹ́ tí ó sì fún sí wàhálà ọ̀kan náà máa yà bí ìyàwó rẹ̀ sí máa ń sinú ọwọ́ agbọ́njọ́ kan kò sọ kò sí ẹgbẹ́ nǹkan mà báwo tún ni àwọn ọmọ yìí ti fẹ́ rìsí wọn Sulaiman kówó tó ń bẹ lórí fifty thousand ní mẹ́mọ̀ ọ̀rọ̀ kó fún ìyá yín kọ́kọ́ bá mi ra báàgì fún yín náà ó ní di àyè sísẹ́mù tó sísẹ̀mù báwo a máa náà wọn ìṣọmọ kékeré máa wọn kí wọ́n kájí wọn máa ti ń ṣẹlẹ̀ ó ní tó sì fa ilé pé òríyàwó tó bá ti gbé lọ́wọ́ òun yóò máa sọ fún àmọ́ pé bàbá abúlé tẹ ẹ ní èrè o mo ṣe ń forí ṣe fọwọ́ ṣe èrè o àpèsè wàhálà bí mo ra gbogbo wọnú lẹ́yìn omi rà ni máa ń sọ yàn dábẹ́ ó bí òbùkátà kọ́sẹ̀sẹ̀ gba ọmọ lọ́wọ́ wa ọlọ́run ti tẹ́rí kábà yí wò wọ́n ọ̀ràn lọ́rùn tí a nù kẹ́ẹ̀jọ́rọ̀ wọn ẹ̀yìn lẹ́ní kẹ́sí kí mú ṣe bí má ṣáájú mi là máa rí má kẹ́yìn mi kú ọ̀láyé ìtumẹ̀ o ti wà wájú ẹ̀yẹ kọ̀ bọ́ wájú o ti wá wẹ̀yìn kí látó sí lẹ́yìn mi ẹ ń bá ń kan ìmọ̀ bọ́yá ń bẹ́ ń ní à ọ̀dà kí èèyàn máa sọ pé kò wọ́n ṣáájú ìyàwó òun lọ kí ìyàwó èèyàn ṣáájú ọ̀rọ̀ dá à ah, ló sars stanley tẹ̀lé kọ́ ẹ bá ní kọ́kọ́ kú ní kó kú o wọn ah, náà bá kú ní fámìlì èèyàn dín kan náà ni o sars èmi o ohun tó bá wọ́n kàlùkù ní kọ́tọ́ èmi ọ̀ lọ́ọ̀kì eléyìí bàbá kọ́mọ̀tọ́mọ̀ ìlú kò bí ọmọ tọ́mọ̀ ìlú kò bó ti ẹ̀jẹ̀ pé mi kéwì òkú ṣáájú ìyàwó mi ilé mi mú ṣùgbọ́n náà bó ṣe gíní o bó ṣe tó kọ́dà kí níyàwó tó jù mí lọ belé pé n ti ẹ̀mí lọ́jọ́ orí mi o ìyàwó èlé lójú ìyàn lọ ọlọ́run ní máa pín ilé rẹ̀ kò sí aburú bí o ṣùgbọ́n ìhò náà ìtọ̀ fẹ́ rú ẹ̀ náà kó ní tiẹ̀ tèmi ṣùgbọ́n tèmi ni kó ṣe kí ni o kó jù kí n lè ọpọlọ rẹ̀ gúlé tí ó bẹ̀rẹ̀ náà ló mélòó ni obìnrin ọmọ gbà tọmọ bá ní mẹ́rin o ọmọ kó ní ẹ̀tàùsàn àpò ń bọ̀ náà bá ti ya rẹ̀ èrò ní ti ya èrò ní ti bàbá iyùn àdífì wá wà fún bàbá tó bá wà responsible àdífì mi wá wá ní pé márùn láàmà dá sí ìyá ọmọ ní mẹ́rin bàbá ọmọ lẹ́yọ kan a padà wá ṣe jẹ́mù láàrin àdífì wá ní wípé gbogbo bàbá tí ọmọ wà responsible nígbà tí ojúṣe rẹ̀ wà tó yẹ kó sojúṣe ẹ̀ márùn láàmà dá sí kèèṣe mẹ́rin o òun wọ́n máa mú kan ìyá ọmọ mú mélòó nínú hundred thousand tá à ń kó bọ̀ bàbá tí ò wà ní fòsíìlù èrò ń jẹ́ bẹ́ẹ̀ twenty èrò ní ti yá sórí ìdí kó mi ò tún máa dọ́gbọ́n fún wa láti sọ ọmọdé ọmọ rẹ̀ ẹ sì mọ ọmọ náà gbogbo ọmọ tó bá ti bàlágà tó ti dàgbà tó ti mọ̀kò yàtọ̀ sósì ìyá rẹ̀ ọ̀ máa fi hàn sí bàbá rẹ̀ wípé èmi ni mo ní ọ́ ọkùnrin ọmọ wa gbọ̀yẹ bí ìgbà tó bìnrin yẹn tẹ́yẹ̀ kéyìn òfin bá tọ́ mọ́un bẹ́ẹ̀ bá fẹ́ dámọ́nà kò ní jẹ́ kí mọ̀rọ̀ jẹ́ méjìmọ̀ àyà àfàwọn péréte nínú àwọn obìnrin tí èyí tí ń gbọ́ fẹ́ lèmi náà fẹ́ ìlọ́rọ̀ mi ọlọ́run sì fòrò sílẹ̀ fún àwọn asọ́mọ̀ ṣùgbọ́n bá ń bẹ̀ náà ẹ̀wùn tí a máa fi parí ẹ̀ ti dáadáa kí ló fún wa níbẹ̀. ọ̀rọ̀ nípa pé obìnrin ọlọ́run pín in ní tó pọ̀. àwọn pọ̀ apá kan àfáà ní ìdábẹ́fọ́kùnrin makiruma ni eh, eh, sunna ni ìdàbẹ́ fún obìnrin makiruma ni a kàn fi pẹ́lẹ́ òní lẹ́gbẹ́ mú òní ọ̀rọ̀ kan mú nínú ẹ̀rí táwọn ilé ìwà mú wa wọ́n dàbí ní homsun nílẹ̀ ìfitọ́ nǹkan márùn-ún tó fẹ́ káàlẹ́ yìí ẹni tó bá jẹ́ pé ọpọlọ rẹ̀ pure kèé ṣe pọ́n dàgbàjọ́ pọlọlọ àwọn èèyàn kan bẹ wọ́n dàgbàjọ́ pọlọlọ ipò àgbàlagbà lẹ́ẹ̀fì sí ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ kalẹ̀ ẹ rí wípé ọmọ primary school ní sọ̀rọ̀ ọmọ kí ni o irú àtìyàwó ń fa ọ̀rọ̀ ní ilé ọwá kó 5,000 owó ọ̀bẹ̀lẹ̀ ó ní kó fi 2,500 sí ọwá ní ò fi sí obìnrin wá ní ẹfí sí àìdẹ́bẹ̀ títí mẹ́jì fún mi ní òkú mọ́ ga rẹ̀ lọ́bá tó kó ìtókó lẹ̀ lọ́bá tó kó ápò bó ṣe bóde lọ níyàwó bá ń lé lọ àbúrò ẹ̀mọ̀ fún ọ̀bẹ̀ lẹ́ abẹ́bá wọ́n rẹ̀ kọ̀dá gbogbo aládùúgbò wa ń rí tí bí ṣe ń tẹ̀lé lọ títí ọwọ́ adé gáràjì àwọn ọlọ́kadà ó dúró láti kọ̀kadà ìyàwó wa ara mú ọwọ́ wasọ̀gbọ̀n lọ́rùn ló o fún five thousand naira ò tó ọmọ wá ti lọ lọ́lé ilé ìwé àti ẹ̀rọ àbẹ́ jẹ́jẹ́ yóò ó tún fi túfà ìkú sí abẹ́mi ẹ sọ́kọ́ gidi omi wọ́n lọ wọ́n wá ògbà afẹ́ ìbá ṣe sùúrù báyìí láàrin àwọn o ìkẹnu wọn ní pé àfà ṣe tẹ̀ dálẹ̀ èmi máa dá sí <laughs> ìkànnì ẹgbẹ́ ìjọba tí wọ́n nà bẹ́ẹ̀ tó ní tagítagí ti wọ́n díẹ̀ sí tí wọ́n nà ò lè tó olè wà gbogbo wọn wà mú un sí i àwọn ìwádìí ìgbà kí lè fàdé ètò báyìí ṣé gbọ́dọ̀ pé ṣé five thousand ẹ̀lẹ́à kò lè dáàbò mọ́ lọ tó ní ilé ìgbà òun kan tí wọ́n jẹ́ ní mọ́ lọ́gbà ọ̀ọ́yà ni owó kò ní ìwọ bẹ́ẹ̀ lè fi sí i pẹ̀lú ògbọ́nà yóò lè bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n o dia two five yẹn dé ń bá nu ọbẹ̀ o. lọ́ba lẹ́yìn èwo ni ebi ọ̀wà lámọ̀ náà fọ́n ìǹtẹ́ tún iyùn lẹ́ẹ̀mọ̀ rántẹ́ yìí ìbòde kẹ́ ẹ bá tún fa ìpadà ní ọbẹ̀ àà ah, ah, ah. èdè ìbẹ̀mù ni ọmọ lè epo ìbẹ̀mù ni ọmọ fà ìrora pọ́blẹ́rù ọkùnrin ni nìyẹn ọkùnrin kí ni o ọkùnrin ni àmọ́ ẹni tí fítúrọ̀ wà pẹ̀lú rẹ̀ márùn yìí àdébí ni fítúrọ̀ ni ẹ̀ẹ́rì èèyàn gbà míì dáadáa ṣùgbọ́n kò ní bábi títí ń ṣe mu àìgbé ti wà lára rẹ̀ ó ti dàgbà gbẹ́gbẹ́ orí lọ ilé ń gbóná baálé ilé wa lọ kó gọ́tà ilé ń gbé lọ́mọ àkàkà sí i ní kò ní nàgò bẹ́ẹ̀ lé ń gbóná yìí aburú ọyọ ni gbogbo ọdún ìṣẹ́lú yìí àmì kárùnkárù ilé ní wọ́n ń gbé ṣé ní tí ń gbé yìí tá a bá bọ̀ ni ó lè sábúrú gbọ́dọ̀ tí wọ́n ń yìí náà ṣé dada kọ́. bí bó ṣe lè wá kọ́ ni ó yẹ máa fàṣìkò ní sílẹ̀ yóò máa wá fọlọ́gbọ̀n kó sì lè gbà. àwọn ọ̀hún àwọn ẹgbẹ́ ni àwọn ọ̀hún. àwọn ní a máa nà wọ́n mọ́sálásí ní ìdájí sáré máa ẹ̀ ń bọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ mẹ́rin ni omi ọ̀rọ̀ fẹ́ẹ́ pọ̀lẹ̀ fún kálukú kẹ́kọ̀ọ́ mẹ́ ká tó lọ ẹjọ́ kí ni ìdájọ́ ọkùnrin tó bá lọ sí ìsìn náà torí oṣù kẹfà ní tí mo ti bẹ̀rẹ̀ à ebi ti fẹ́ẹ̀ ta omi òróró sọ̀rọ̀ lílọ náà pọ̀ léra yìí o nǹkan ń ṣe mí o mo ké ta o mo tẹ̀ tẹ̀ kí ló wò fọ̀rọ̀ mi sí ẹ̀kọ́ fún bọ́lá mọ́sálásí o. ó tún ní èmi gangan ló ṣẹlẹ̀ sí o. mi ò mi ò mi mi mi bìkọ́ sínú tá à ń gbọ́ wọ́n sílẹ̀ ní pé ká mọ̀ parọ́ bí ìkọ́ bá ṣe ní ká ṣe sọ o mi ò gbàdúrà mi mọ́ o. fíjọ́ òsì. fíjọ́ ni o. fíjọ́ òsì. àwọn ìyá wa wọ́n wá bí ó lè

gbogbo ìgbà téèyàn bá ti rí ẹ̀sìn ọlọ́run ẹ rí pé bí ẹni pọ́n àtàbí bí ẹjọ́ lògbà ní òsì lára ẹ̀ tí fífi èèyàn bá mú sẹ́yìn ìyí tí ó máa yé nú ẹ̀sìn yóò máa pẹ́ yóò sì kí ni o. wọ́n mọ̀ pẹ́ wọ́n mọ̀ ní sẹ́yìn kí ni wọ́n bá fà rẹ̀ sọ̀rọ̀ pé ustaz ṣe rọrọ̀ tí mo fẹ́ sọ fún yìí kò ní sí ìdàgbọ́ ọlọ́run ìgbọ́ yìí o ní tí aláṣẹ ní kí n ah. sí ni o kò ń ṣe ọ̀rọ̀ ọmọ náà lẹ́fù yìí lọ́dọ̀ tí wá kọjá gbọ́ ẹ mọ́ rẹ́dì àti kọ̀ tẹ́ bá gbé kí nǹkan náà lè tọrọ yìí bá lọ kí ló tó báyìí torí ọlọ́run because ẹ ẹ ẹ ẹ ẹ tí ọba tí ọba bọ́ ọ̀fẹ́ yà fà nínú ọ̀gbẹ́sẹ̀ tí ọ̀fẹ́ máa gbé tí ọba bọ́ ọ̀fẹ́ yà fà kò ní sí mi kí àwọn tó máa sọ pé òní sálámà sí nínú àwọn oníyẹ̀kẹ̀ ah inú mẹ́ta dẹ́sìn síkẹ́ yìí lọ́dá sí mi. àbẹ́yìnbẹ́ ẹgbẹ́ ní ṣeṣeṣe títí ṣokòtò mílò lókè tẹ́lẹ́kẹ́ wọ́n ti àwọn wọ̀nàwọ̀nà báwọn ẹ rí pé àwọn èèyàn yìí tó má fòun wà náà wà bí ó lù agbọ́wọ́ àsí ni wà lórí inú wọn máa inú tí máa yóò máa wá dára ẹ̀lẹ́jọ́ ń kọ̀rọ̀ ní gbangba pé òun ọ̀jẹ̀bi ẹgbẹ́ kí ni kí à ah. láti ṣé àmọ́ wá fi àbòsí báwọn àfa wa lónìí iṣẹ́ mo lè ṣe mò ń sọ yẹ. anáàmì wọn fẹ́ kamara ẹwù ká pátápátá o ní họ́ọ̀mùsọ̀ ìgbìnà lè fi tọrọ àlèkìtàn ká máa dábẹ́ nínú ìwà ìbániwáyé tó bá láàkáyè wọn wà ní sèkìdáàdì ká má máa jẹun abẹ́wọ́kú ah, ẹwù ìmọ̀nú ìsìlámù tààfì máa mú kó mẹ́ nínú àdífìtà anas oníwákùtà sàásàlám àrùbáyìn na yọmọ yìí anábì fún wa ní ọdúnmẹ́tọ́ọ̀mù 40 days lẹ́yìn rẹ̀ èèyàn dẹ lẹ́sẹ̀ ìfẹ̀ká kọ́ lọ́wọ́ 40 days ní pípọ̀ ó dé ní ìkìtàn ìdàbẹ̀ wà ní stihdad àti ká máa safe abẹ́wà bákan náà wà netfully ibuti ká máa tu irun abíyá nínú ìsẹ́yìn fíkìrọ̀ mi bákan náà wà tẹ̀kìlímù àgọ́fìr ká máa gé ìkaná wa inú ìsẹ́yìn fíkìrọ̀ mi kí ló wá pẹ̀lú ẹ̀ka wà kọ́ sí ṣáàrí ká sì máa rẹ túbọ̀ mú wa ká máa rẹ̀ lẹ̀ túbọ̀ mú wọn ò ní àfá òun o ká rẹ̀ lẹ̀ ni irun abíyá wọn ní àtú omi wọn ò ní àfá ṣùgbọ́n irun abíyá yìí àwọn kan mẹ́tọ́ ìpẹ́tẹ́ ọba fi si ó ṣe é tu àwọn ọ̀nà tí ọba ṣe é gbà ṣe bẹ́ẹ̀ tọ́kọ́jẹ́ pé fífá náà ènìyàn bá fa ọ̀sà burúkú bẹ̀ kí mẹ́rin wa ṣáfì ìfarun abíyá rẹ̀ ọ̀kan àwọn àfáà àwọn ọmọ ẹgbẹ́ àríkúnlẹ̀ àríkúnlẹ̀ netful àwọn ìbẹ̀sọ̀ kámọ̀ tú àfáà ní mọ́ màpé netful ni ṣùgbọ́n ilẹ̀ ilá asìrìlà alam ṣùgbọ́n <laughs> ara mi ò gbé ogún ogun náà àbí nìsín títa ríro rẹ̀ ọ̀rọ̀rùn kò sábúrú ni àwọn ọmọ nígbà tánà mi fẹ́ ka ìfọ́nì fítọ́rọ̀ yìí ọwọ́ àkàmáwọn ara àwọn nǹkan mẹ́rẹ́ wípé bẹ́ẹ̀ yóò se àìpé ní ìgbẹ́ lára rẹ̀ àìjẹ́rẹ̀rẹ̀ ò sí mẹ́ ló ní ẹ̀rí àwọn lò ọ̀rọ̀ kejì ní wípé àtọkùnrin àti obìnrin dẹ̀dẹ̀rẹ̀ kí ni fọ́nmùlà tó wọ́n lò dẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní kí mọ̀ ní wọ́n lè rí àwọn ni máa jẹ́ àfisọ̀hìn min اختتم إبراهيم النبي عليه الصلاة والسلام وهو ابن ثمانين سنة wọ́nni bádà máa atẹ́tẹ̀lẹ́ ìsàmúnà sánà ànàbí Ibrahim ọlọ́run paláṣẹ pé lọ rí dábẹ́ lẹ́yìn ìgbà tó ti klọ́kì 80 years fàtàtàmẹ̀ bilkọdún ríwáyà kan wá máa ríwáyà míì wá pẹ̀lú ṣẹ́gbà bilkọdún nígbàtí ó sì dábẹ́ yìí ọ dábẹ́ láàyè tá ń pè ní kọdúnmù tàbí nígbà tí wọ́n sì dàbẹ́ yìí ó fi nǹkan kan tí ń yẹ́kọ̀ dúrùmù dàbẹ́ kí ni ẹ̀bí akọ́rọ́bà yìí làwùjẹ́ èwo ni méjèèjì sọ́ńdàbẹ́ láàyè tí ń yẹ́kọ̀ dúrùmù ni àmọ́ fi ń yẹ́kọ̀ dúrùmù dàbẹ́ awárí nínú ìrọ̀lẹ́ mọ́ bazar wípé in tó fi dábẹ́ yìí ní ń yẹ́kọ̀ dúrùmù nígbà tí ó fi nǹkan ìdábẹ́ bí akọ́ táwọn haúsá ti máa papọ̀ ara wa ni fàwọn àlọ́ ilé yìí ọdún wọn ní sàlẹ̀ nípa ìyẹn pé a ní ọ̀dà bẹ́ẹ̀ wí kí ló tó ní ṣe sí ó ní àárọ̀ pé láàṣọ kọrin ní àlà amúrí ó pàmí láṣẹ kí n ṣe nǹkan ní ṣẹ̀ṣẹ̀ wàá ṣe sùúrù pé jẹ́ náà ní fi dọ́wọ́ òfin ní kí n ṣe ìrọ̀rùn ó ti pàmí láṣẹ pàmí láṣẹ lọ. jẹ̀má wọ́n ní tí rírá ní ọ̀bàjẹ́ dandan bàbá etí tí ò sì ṣe yóò lọ gbé abẹ́ rẹ̀ fẹ́ tí ọ̀bà dábẹ́ fún rẹ̀ pẹ̀lú méjì yẹn jọmọ́ àwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run náà wọ́n máa jẹ́ o jọmọ́ gbogbo wa bá ṣe wà níbi àwà yìí téèyàn ọ̀bà tí ìdàbẹ́ lè ṣe lọ́kùnrin tọ́lọ wá ní mo forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyàn ṣùgbọ́n dídábẹ́ nìkan ló kù bọ́ọ̀ bá ti dábẹ́ ìní forí jọ ọ̀kadùnkọ́ ni ọ̀dábẹ́ rẹ̀ ààrẹ tí ó hàn gbé ọwọ́ pé kò ṣeé ṣe o kò ṣe kí ni o kò ṣeé ṣe o àlẹ́bí kò ní kò dá mẹ́lọ́ máa kí ni o ọmọ eighty eighty tá a lọ́ máa dáa kí ló tó fi lè dáa àkọ́rọ́ òótọ́ pẹ̀lú. kí ló wá fa àlànà yìí tó fi lè báyìí ìdàgbẹ́ fọ́mọ ọkùnrin alkọ́lù sáàlìf ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òní wípé alìkìtánù tí àkìrìjà ìwàjìbò àwọn ọkùnrin dẹ̀dẹ̀nìkáwọ̀ dábẹ́ nítorí ìdíni nítorí pé kúlfà in tí wọ́n ń dá níbi abẹ́ kúlfà ló kọ rẹ̀ tí hásáfà ó fi jáde in ti ń yàndẹ̀dẹ̀rí nǹkan ọmọkùnrin ọlọ́run fi kúlúfà ìbò oní ń pè ní àdọ̀dọ̀ tí wọn ò bá dáa kò sí bọ́kùnrin ṣe fẹ́ tọ̀ títọ̀ ọ̀tọ̀nú àwọn ìyókù ọmọ ọrùn sí la yóò sì kírun fàyẹ̀mùná wù sí àkàsọ̀ láti èèyàn ọmọ ọlọ́run kírun fọba dẹ́dà ṣùgbọ́n ẹ̀mí ọmọ ẹjẹ́ lára rẹ̀ padà pọ̀ sọ́kọ́tọ́ fẹ́ dá ìlọ́fà tó fi jẹ́ pé wọ́n lè bí ọmọ lẹ́yìn tí wọ́n ti bá dábẹ́ tí a bá bímọ lẹ́yìn tí ti bá dá abẹ́ wọ́n gbọ́dọ̀ yí abẹ́ wò padà lọ́mọ ọkùnrin tó bá kù síbi pé kíní yẹn wò ó wò ó tán lọ́wọ́ ẹ̀yìn díẹ̀ tó kù náà wọ́n bá mú kò wò ó lọ́wọ́ wájú díẹ̀ awọ yìí gan pápá òun náà tó máa ń sin kòkòrò ó abẹ́ bìlórí ìmá ìrẹ́ tọba níbẹ̀ lẹ́yìn tí èmi fi ń sin ọba adẹ́dà tọ́pọ̀lọpọ̀ àwọn mímọ̀ sí lọ lórí rẹ̀ ọmọ ọkùnrin a sì kí ni o a dàbẹ́ fún un nítorí wípé ìdàbẹ́ dẹ̀dẹ̀ náà máa jẹ́ fún un sábà pé oníbàṣẹ pẹ̀lú ìbàdà rẹ̀ sábà pé kí ni o oníbàṣẹ kí ni ìdájọ́ dídábẹ́ fọmọ ọkùnrin o ọ̀rẹ́ ni kí ó sì ọ̀dọ́ ọ̀rẹ́ orúkọ ní ìbáṣepọ̀ lórí ìjọsìn fọlọ́wọ́n ọba rẹ̀ ọwọ́ àpò obìnrin ọmọ obìnrin apá kan àpá àti pè ní mẹkúrúmà ìpanilé ọmọ rẹ ṣùgbọ́n àwọn agbọ́nà ọ̀rọ̀ ní sàfihàn ìpè ìdájọ́pẹ̀lẹ̀ kìtà náà tí ìdáhùn ìtẹ́ndá ọ̀dọ̀ ọkùnrin kí náà ní ìtẹ́ndá òun náà ní kọ́tíwù èrìndínlá haúlà rọ́ọ̀sì dákàr tí ń pè kúrúfà kúrúfà yìí ni awọ tó lọ́n fi bo ààyè awọ wọn wà ti ti tí wọ́n bá ti ti orí nǹkan ìgbàgbọ́ wà wà ń ta padà. wọ́n máa wọ̀ nù èyí tí ń dáńgọ̀ ọmọ ọkùnrin mi ṣùgbọ́n obìnrin ìdájọ́ tiwọn ẹni tí wọ́n bá bilérè pé dídábẹ́ fún obìnrin tó bá ní bẹ̀bẹ̀ ni ó sì. ìgbòho báyìí tó bá ní kìnìún ṣe dandan ó sì kí wá ni ó wì yóò níbi tẹ̀sí àlàyé ń bẹ lórí rẹ̀ kí ni ọdún yẹn láti ní wọ́n gbàdúrà lọ sí wọ́kọ̀t kí ni ń pè ní ìgbàgbé obìnrin gangan ìtí ń pè bẹ́ẹ̀ ni họ́fúdù rírẹ̀ ńlẹ̀ kí ni wọ́n rẹ̀ jùlẹ́ńdà kàkúfì díìkì fọ́ọ̀kọ̀ mákànjì lè báwò awọ kẹni tó dàbí ogbe orí àkùkọ tó wà ní òkè ibi tọ́lọ̀ ti pé kóbìnrin ọmọ àtọ̀ wọ́n rẹ̀ ilé díẹ̀ ìtí ẹ̀ pẹ̀lú gbábẹ́ tí wọ́n nu fine àwa fẹ́ mọ ìdájọ́ rẹ̀ ìdájọ́ ìní pé yóò ma mẹ́ta làwọn obìnrin pín sí ń bẹ̀ káàfẹ́ òsì tó ń mọ sọ̀tẹ̀ ya rẹ̀ yóò mọ bí tẹ́yà àwọn pín sí níbẹ̀ a máa jẹ́ dandan a máa jẹ́ níta fẹ́ a máa jẹ́ níta gbọ́dọ̀ sí hmm. nígbà wo náà máa jẹ́ níta gbọ́dọ̀ sí àwọn ọ̀ràn kan bẹ nínú àwọn ọ̀ràn obìnrin ìtí a lẹ́yìn nọ́mà ó pinlẹ̀ ti wọn kódà tí wọ́n bá ń dàgbà ìmọ̀ bá wọn dàgbà àwọn ọ̀ràn bá ń bẹ ibi ti máa mọ̀ràn ilà north ẹ̀ẹ́dì pé gbogbo tí bá ń gbé north wọ́n máa ga ẹ wo orúkọ tí a ebí ní mùsòrò ẹgbẹ́ wọn tó lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹwà gbọ́ tí a kúrù láwà ń pè ẹwà bu haúsá ẹwẹ́ bí ẹ tí a ẹwẹ́ bí ẹ tí a kí ló ń gbádìí ẹ tí a ó gbogbo bá tẹ́ ẹ bá sì wo north náà in yóò máa yàtọ̀ sáwọn mí nǹkan nọ́ọ̀fì máa ń ga sábà ilẹ̀ wọn àti bẹ́lọ̀ ń ṣe ṣe bẹ̀ so clear àwọn tí wọ́n bá jẹ́rù rán báwọn dandan ni kí wọ́n bá wọn rẹ̀ lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ láti fi rẹguléètì ọpọlọ wọn obìnrin ẹlẹ́ẹ̀kejì òun làwọn tó jẹ́ pé ìdàkejì ìṣàwọn àtàkọ̀kọ́ ni wọn èyí sábà ní bífọ̀ ọba adẹ́dà ti rẹguléètì ẹ̀ wá sílẹ̀ kìí lọ síta tí ó ń bẹ̀rẹ̀ mú fún òǹdà pẹ̀rẹ́ wọ́n sọ dọkùnrin nù. a jẹ́ pé wọn ò gbọdọ̀ fọ́ kàwọn ọ̀rùn náà ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ pé wọ́n gbọdọ̀ lọ́fọ̀bìnrin lágbàáyé yìí àwọn náà rí wọn tó máa sọ wọ́n ní abala ìkà wọ́n sì ní abala pé ẹ̀jẹ̀ á fi róòpù wọn níbo ni abala ẹjẹ́ àgbẹ̀rọ̀kù wọn ní ìgbà tí firaun tó ní wọ́n lọ kó ọba ní Ísírẹ́lì tó kó wọn lẹ́rú ń pa àwọn ọkùnrin wọn ń fòbìnrin lẹ̀ obìnrin tí a bá tún wá bí yóò wà ní wọn dábẹ́ fún tí wọ́n bá fẹ́ dábẹ́ fún ìyìn tí ń dá yìí firaun wà pa àwọn olówó láti ẹni pé kí wọ́n họ láti ilẹ̀ kí wọ́n sọdọ̀pin wọ́n wá máa ń pè ní àlèkè ìtánù ìfìrà ó ní ìdàgbẹ́ tèyí fíráúnẹ̀ gbóró ayé sọ́wọ́ ákùlà yìí náà bí ó sì okù ó kù lọ́dún àwọn ọ̀ràn kan ní Sudan nísìn ní gbogbo ayé ìnira ń sì làwọn obìnrin ti ní phd gbogbo ayé gbogbo ọpọlẹ́tì gbogbo ayé o ìnira iye ní Sudan ìnira ti ní obìnrin náà máa rẹ́rìn náà máa fọ́ báyà ní gbé orí àwọn ẹbí mi ti fún mi nísinmi lórí ọ̀rọ̀ ọkùnrin mi ò fún ọkùnrin o ìdájà ìfọ́nṣù kò yóò ṣe bs àbí ba kò sí ní jẹ́mẹ́rẹ́jì second degree masters yẹn yóò ṣe third degree yóò ṣe wọ́n okun náà mọ̀ wá lé káàdì yóò máa ṣe ẹ̀sẹ̀ pé eléwo ni mo fẹ́ fẹ́ nu iṣẹ́ wọ́n ti kọ́lé kèé sọkùnrin kan ló wù mọ́ kí ni a ti ṣe fún o alìkìtàbí ìfìràwọ́rí yóò ní mọ̀lẹ́bí mi wọ́n ti fún mi ìsinmi àwọn ẹni kẹta ó nìran tó jẹ́ wípé ìwọ̀ntúnwọ̀nsì ni wọ́n wà kí wọ́n mú díẹ̀ kó bẹ̀ wọ́n kàn fi regulate ọpọlọ ẹ̀ wọ́n fi sàánú ẹ̀ díẹ̀ ni ẹni tí ó bá sì ṣe ọgbọ́dọ̀ díẹ̀ tó jẹ́ háàdínkù sọ̀rọ̀mọ́tò háàdínkù kí lẹ̀ rí wa jẹ́mìnàdí sí omi àtúnyà wọlé àti mọ̀kànlá di obìnrin kan bẹ́ẹ̀ mẹ́jìnà ìmọ̀ bá wọn dábẹ́ ni ó sọ lọ́wọ́n kọjá wọn wọ́n ti zẹ́rà nàbí wọn sọ fóbìnrin wípé in hafili wala tenhaki mú díẹ̀ bẹ́ẹ̀ ni o má hàn kú ọ fa inna dhalika ahgọ́ọ̀dì lè mọ́rọ̀ à wà hágù ilal baal nítorí pé nǹkan yẹn gangan olóbi fi ń jóbe o gbogbo ọkọ tó bá sì mọ́sẹ́ dáàyè o náà ní rin ọkùnrin jáde tí ó sáàsù ẹ̀yìn lè bá ń tú padà. òun ni wọ́n fi máa ń rin ọkùnrin ní jàkè yìí ẹ bá ti máa ṣe dáhùn yẹn. ẹsẹ̀ ń bọ́ mo fi ṣẹ́ǹtù sí ìsáàsù ẹ̀ tú alàjẹ́ àpá ọ̀nàwọ́ ẹjẹ́ àpá alàjẹ́ àpá òtù. bá ń fọ́n mike. alàjẹ́ àpá òtù mike àdíṣà aṣọ́kọ́ ní ìsìnkà ìbáni tuntun ẹjọ́ iṣẹ́ ọ̀nà fún wọ́n ní ẹnu àgbà lóbi tí gbó máa hàn ọkú o mọ́rẹ̀ wọ́n lé o nítorí pé ń tó bèèrè ìfí ń tó bèèrè nìyẹn òun sì ní máa rin ọkọ̀ níjàkí fọkọ̀ tó bá mẹsẹ́ débẹ̀ ó ní tí mo fi ń sọ báhùn ayọ̀kọ̀ fún náwọ́ mo rò ẹ fẹ́ sita league. jama ẹjọ àsìkò díẹ̀ náà ló fi bá àfa olú ariwo yẹn ti ń déwájú jù onítọ̀ náà ẹjọ lẹ́ka fi ara balẹ̀ àsìkò díẹ̀ náà ló kù. èyí tí òye yọ sọ̀rọ̀ ni pé mo rí pé bíi dáadé ṣe wá sí mi. àwọn èèyàn fara wọn sí wọn sílà o ti pé àwọn báwọn ẹni tó sọ́ọ̀tì làáfàá àtọ̀wá gbowó ń bì tẹ̀gbẹ́ òyìn òsọ́ọ̀tì tí àwọn ẹ̀wà ń pariwo sẹ pé ọjà rí òní tà ẹ̀ lẹ́tọ̀ làwa ṣe kí làwa ṣe o tó gbé lẹ́tọ̀ ìlú kí ni o kí ni mo sọ kẹ́yìn òde ẹ̀ kíngìdà ẹni kan máa ń tó àdéhùn ilé máa bèrè bẹ́ẹ̀ wáyé wá wà lórí ìjòkó kí mo sọ kẹ́yìn ọjà rí na ah kí yìn kí yìn lọ kí yìn bá nílọ ní o. so àwọn ń ṣiṣẹ́ lọ́bẹ̀. kíngì gbogbo pàtí ẹ bá ti ń jáde ilé ẹ mọ̀ mọ̀nà wọ́n ní àmà ọmọ olùsìtẹ̀ǹdábọ́ọ̀lù àwọn ní ayò àrò àrò ní fi máa mọ̀nà lọ ní padà báyìí kò ní báyìí o wọ́n ti bá ṣe é sí gbogbo junction tó wá di wọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù yẹn wá gbá bọ́ọ̀lù lu òpó arò lọ́ba dorí kọ́nà ìsàlẹ̀ ní òfin mọ̀nàmọ́ ọlọ́run ti bẹ́ẹ̀ fún àkàn ká síbẹ̀ fún yín o ọlọ́run kọ́jú ọ̀kọ́ dàpọ̀ o. ẹ ẹ ẹ ẹ ẹ àwọn ọmọ jọ̀wọ́ ẹ̀jọ̀ ẹ máa lò mọ̀ ní ẹ̀sìn wa o. obìnrin ti fún mẹ́ta káàfọ́ tó wá lè máa sọ̀rọ̀ ọgbọ́dọ̀ máa bí táwọn ará rẹ̀ bí lọ́wọ́ ìsì nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí nílẹ̀ Yorùbá àárín làwọn obìnrin wá wà wọn ò ní jù wọn ò sì ṣàìní ọwọ́ àdéhùn tó ní sí. ṣùgbọ́n káwọn mú lọ́tà àbádábẹ́lẹ̀ Yorùbá ní problem ṣùgbọ́n ká mú lọ́wọ́ ṣé ẹ mọ̀ wípé àṣàwọ̀ wà nínú wa ààrẹ ń tọ́nà ọ̀fà mẹ́kàn ń ta tó lọ fẹ́ wá lọ́dọ̀ àwọn ará abẹ́ ara nọ́ọ̀sì a sì ra nọ́ọ̀sì míì náà tó wá fàbẹ́ kàn ní o nísàlẹ̀ bí àṣàwọ̀ kọ̀ọ̀kan náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa àgbàdúyà ninety ti wá ìwọ̀ntúnwọ̀nsí náà wà. jama ìntà wà kìí rẹ̀ àwọn ọ̀rẹ́ kan bẹ ní mísírọ̀ nínú àwọn tọ́lọ ń fún pípọ̀ òní wọn wà kódà tẹlòmíì nínú àwọn obìnrin wọn a máa tó déédé àsákàrí ọmọ tuntun hmm. ó ní èjì tí wọ́n dè wọn òní wọn pálítì máa jẹmọ́ kí wọ́n mú ní ẹ̀kún mi lẹ́yìn láti tẹ̀lé méjì ọpọlọ rẹ̀ wọ́n sí láàánú ni àdúrà bá tiẹ̀ jẹ́. wọ́n sí láàánú ni. sì bá yẹn dàgbà ọ̀kan kó sí tó rẹ̀gúlẹ̀tì ọ̀pọ̀lẹ̀ rẹ̀ àfi kó rí tọ́lọ̀ dákùn nǹkan lásìkò yẹn ìmọ̀ wá dé o tá a bá sọ wípé nǹkan yìí ọjà àzà àwa ń fẹ́ mọ irú ìrántí obìnrin wá wà tuntun tí oṣù kan àkọ́kọ́ jẹ èèyàn ò lè mọ̀ dáadáa o nǹkan fi ń o torí ìtàǹpẹ̀ ní e èèmọ̀ ń bẹ pẹ̀lú obìnrin kọ̀ọ̀kan láyé ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ máa ń tàkọ́ mọ́sọ̀ òmò lára àwọn òbí jura wọn lọ ọmọ míì pẹ̀lú òmò àyàrá àyà rẹ̀ tó mú ọmọ náà ó mò ń bẹ̀ ọmọ yẹn ọ̀nà yẹn ọmọ tuntun ni o kọ́lá tí wọ́n bá tẹ ẹlòmíì nínú ọmọ ń bẹ̀ yẹn tí kìnnìyàn máa wọnú padà díẹ̀ díẹ̀ lẹ́yìn oṣù kan sí méjì ilé ẹ lè fọwọ́ kan tó bèrè o torí ìtọ́ bá gbọ́ mọ́tò bá pọ̀ wá tọ́ bá fẹ́ kí wọn kọ́ lè bá ti ẹ̀jẹ̀ o àti bí òun ìtí bí ò clear ẹ ẹ̀jẹ̀ tó wà gbàlagbà tí babalọ́mọ àwọn náà babalọ́mọ ẹ̀yìn lè rí gbé kalẹ̀ dé mi lọ ṣèkì ọ̀sán ọ̀sán kì í mú máìkì bọ̀ ẹ́ tẹ́lá wá fẹ́ ló báyìí o ajára agbára ẹ̀tẹ́rì sí kìíní yìí fàmṣẹ́ sílẹ̀ alhamdulillah ó ti àtúnjọ mọ́ fídì tí ẹ bàbá fún ọ̀bẹ rẹ̀ ni ò lè dá ẹ bàbá fún ẹgbàá fàmṣẹ́ ẹ bá fàmṣẹ́ ṣe mẹ́rin kú fàṣánà lẹ́yìn ẹ já mẹ́dùkú pàṣẹdá rè àáfàá rè ọ̀mọ̀wé ṣùgbọ́n sálákọ̀wé kí ni bàbá yìí mi ì sàmùsí èèyàn àwọn ò ní síláàgì kankan fọlákọ̀wé ju ọ̀dẹ̀ lọ bàbá ti pèrè alákọ̀wé wà lẹ́ ọ̀dẹ̀ lámì ó sì níbi ká tó máa sọ bẹ́ẹ̀ ọ̀mọ̀wé ń bàbá eléyìí àáfàá ni mẹ́dùkú pàṣẹdá ẹ̀tún náà àwọn ọmọ jàmáà tá a bá mú gbogbo obìnrin tá a bá pa wọ́n sórí ìdájú ẹyọ kan sáà sí dáadáa. fine tá a bá tò ó bọ́dà bí ṣe tó yìí ayé ó ní sinmi àbí ó ní ní sinmi kódà nínú àwọn mímọ̀ tí a lọ síbi pé bóbìnrin ṣe lórí ẹ̀ gbọ́dọ̀ fi ọwọ́ ka abẹ́ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn fẹ́ rọ gbogbo àwọn òbí ọmọ àwọn rọ̀ wọ́n kí ó jẹ́ wípé wọ́n pẹ́tẹ́ lè bàbá wọn wọ́n mọ̀jọ ma 13 years lọ sí 14 tó ṣe é ṣe àṣàwọn náà mọ̀ pé nǹkan ń bọ̀ nǹkan ṣe kí ni o ìdá hospital tí ó ń pè ìdábẹ́ fọ́bìnrin regulation ni fún ọpọlọ obìnrin àwọn ọmọ ó sọ fún wa ní ìdá tẹ́kọ̀ọ́ ní kìtà náà tí ó ń dá lọ́dọ̀ ọkùnrin àti tí ó dọ́lọ́bọ̀ obìnrin tó bá ti parapọ̀ tó bá ti kanra wọn. wọ́n jọba lè kú sínú ìwọ̀ ẹ̀dẹ́ o nígbà táwọn mímọ̀ wọn túbà nífì wọ́n ní ìtí ó dọ́lọ́bọ̀ ọkùnrin ìtí ó dọ́lọ́bọ̀ obìnrin tí ó bá yẹ kanra wọn ìwọ̀ tí ìwọ̀ yẹn. abáníwọ̀ ọ̀rọ̀ wọlé ẹgbẹ́ apàdásí ní ìdíkàtí ìwọ̀ yẹn lọ wọ́n oṣù mi ìyá jẹ́rẹ̀sàbẹ́ ilé oṣù àríwẹ̀lẹ̀ àrùbáyìn tọkùnrin tó bá e jókòó lórí èbúgbé mẹ́rin ara ìyàwó rẹ̀ fún màjàhádà tí wọ́n ń tíráì rẹ̀ láti jẹ́ kọ́rẹ̀ òun kọ́rẹ̀ òun náà pẹ̀lú ń tà àmọ̀pẹ̀ tó bá ti jáde yọ rẹ̀ ó ń ṣe ọ̀nà ni wájàbalì gúúsùn ìwẹ́ bí kí ni ọ̀rẹ́ yẹn. àwọn bákan àfáà ní ẹ̀ka tún mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun náà ni yàdáhá wàrìjìláhá ọwọ́ méjèèjì àti kí mú àti méjèèjì abákanẹ́ ti wọ̀n dán rìjìláhá wàfàkìláhá wọ́n ní ẹsẹ̀ méjèèjì àti ìtàn méjèèjì tàbí bí sọ sí rẹ̀mùbẹ́rẹ̀ lọ abákanẹ́ ti wọ̀n sàkọ́há wàfàkìláhá ojúgun méjèèjì àti kí ni o àti tẹ̀lẹ́lẹ́yìn apákàfà ní túnbọ̀ ẹ̀kọ́ mu wọ́n ní fàkìdá wà ìskàtà ìtàn méjèèjì àti èkìtì ìdí méjèèjì ìlànà bí ìsọ wọ́n nílò mánà rẹ̀ kọ́nu ìtumọ̀ rẹ̀ ní wípé fàkìdá wà ṣàfùrọ̀ ìtàn méjèèjì àti àyè méjèèjì ti ń bẹ lókè ètò méjèèjì lókè pàdátá ìtàn bí nínú apá nínú ìtumọ̀ ẹ̀kọ́ agbègbè ibi tọ́lọ̀ ń pè ní ẹ́kọ̀tà sí tí ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin òun lànà bí àwapọ̀ ọkùnrin ẹlẹ́tọ̀ àtòbìnrin ẹlẹ́tọ̀ wọ́n àwọn wọ́n wá wọ̀ lórí ara wọn ó ṣe ọlọ́run wá ní in tí ó dárọ̀ ọkùnrin àtòbìnrin tọ́bẹ̀ kanra wọn ìwẹ́ di ọ̀ràn yàn àwọn mímọ̀ wá mi nínú àdífì mi ànábì ni ìdámẹ́sẹ̀ lè kìtánà lè kìtánà tí tó bá pàdé ara wọn wájà balẹ̀ gúúsùlù ìwẹ́dọ̀rọ̀ yẹn á sí nǹkan kan òun ló túmọ̀ ọ̀rọ̀ yìí tó di àlámẹ́rí táàrí ní ìrìnwáyà mi ọwọ́ wa ìrìnwáyà ti Imam Tirmidhi rahimahullah ta'ala ó ń ṣe ọlọ́run ní ìyá mẹ́sàn-án ìṣìkàmù ìṣìkàmù àríyò ìdá tẹ́kọ̀ọ́ ìṣìkàmù ìṣìkàmù bùfàn àríyò ọwọ́ ní ìdá jáwọ́zà ìdá fẹ́lò yẹn àríyò ìṣìkàmù ìṣìkàmù ìbí àwọn bọ́ọ̀lù jọ̀máà obìnrin ẹlẹ́tọ̀ sọ́kọ rẹ̀ ìwẹ̀ òní máa dọ̀rọ̀ yẹn fún ẹ tó bá jẹ́ wípé abẹ́ méjèèjì kẹjọ pàdé lókè tí ó sì ń kankan bẹ̀ ìwẹ̀ tí ìdí ọ̀rọ̀ yẹn o tọkùnrin ọ̀bá rírìsì ìwẹ̀ ọ̀dọ̀rọ̀ yẹn nígbà ní ó di ọ̀rọ̀ yẹn kọ́lẹ̀ kọ́ mọ́ rírìsì ìyìn tí a ń dá lọ́dọ̀ ọkùnrin òun náà la pè ní adéǹdérísẹ̀ pẹ̀lú ọ̀fìn kẹyẹ ilé sí ìdájá wásàlẹ̀ bí sọ anábì ní tó bá kan tibi tí wọ́n dá lọ́dọ̀ obìnrin tó wá kọjá rẹ̀ ìlàjù nìyẹn tí n ti ń bẹ lórí ìtọkùnrin tó bá ti kó nú pẹ́rẹ́ wọ́n rí níṣe o wọ́n rí níṣe o ìwẹ̀ dọ̀rọ̀ yàn tí ọ̀bà tí kò nú à ń jọ ń fi gbòòrò ẹni kì í dọ̀rọ̀ yàn wẹ̀. Ah. bóyá ká sọ̀rọ̀ kú akramakumullah oyè àdéhùn oyè sókè àdéhùn oyè jọba èyí tí ọba kíni àbẹ ẹ máa rí alẹ́yìn àgbo nítorí pọ́nà tá a lè gbà béèrè rú béèrè sábà pé a wà bí pẹ̀lú ọmọ wa a wà bí pẹ̀lú àwọn tí wò tó wa ibi tá a lè sọ́lẹ̀ mẹ́dẹ̀ ẹ̀gbọ́n tí ìmáàmù bẹ̀yàkì wà ní sọ́lẹ̀ kúbọ́ min asari amir mu'minin mun kọ̀ọ̀kọ́ níbi ìpẹ́ ọ̀rọ̀ sọ ìdá ọ̀rọ̀ sọ in tó ti tú ọmọnìyàn tí ò fi ní parọ́ ti wà mẹ́ tí ò sì fi ní kàkọyọ olùfẹ́ni ó ti wà mẹ́ in tá a fẹ́ kámọ̀ ní pé ìdájọ́ ẹ̀sìn wa ìgbẹ́ ẹlẹ́tọ̀ ẹni ṣeré ọ̀sánwádẹ tí a wẹ̀ káàbàrí bí sí wọn ọ̀sánwádẹ tí a wẹ̀ tí tí a dá lọ́dọ̀ wa tí ọ̀bá kan tí a dá lọ́dọ̀ wa ó tún kọjá rẹ̀ díẹ̀ tí ọ̀bá kọjá ara wọn ìwé sọ̀rọ̀ yàn tó bá kọjá ara wọn nìwò tó dọ̀rọ̀ yàn aláfipá aláfigbó kìí sọ̀rọ̀ yàn wẹ́ o eléyìí sì pọ́ọ̀tì tọ́pọ̀lọpọ̀ máa ń kó nù rẹ̀ tọ́pọ̀ mẹ́sẹ̀ kí ni o ìdán àwọn ayé ìdádọ́gbà nípsà sára mi pé àti igun kìíní kejì àti igun kìíní àti igun kejì òun ni nǹkan ìdílé ṣẹlẹ̀ ṣùgbọ́n jàmọ́ra tí a bá wà lábẹ́ ìjọba tó bá pàṣẹ pé àgbọ̀dọ̀ sí ìkẹ́kẹ́ tó wá jẹ́ tọ́lọ́ǹtà nẹ́bí tó wá jẹ́ pé mímọ̀ lè ṣe yìí ìdáwọ́ alágara ni ṣùgbọ́n ìtẹ̀lé wọn ń bẹ̀ kìí ṣe tó lè mú aṣorí ibú ìbẹ́lọ̀ pípọ̀ fún àlàmẹ́rì oníkíni ohun lọ́lọ́run yọ wá ń bẹ̀ àgbọ̀dọ̀ àti láti fi mú amúnúdù ó nínú gínú nínú ìlú ìbéèrè wà wá ẹ ń bá wá lè ṣe ti ẹ̀ tẹ́nìkan kò ní mọ̀ títọ́ kò ní mọ̀ nǹkan orúkú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe kí ni orúkú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìdájọ́ ẹ̀sìn ti alẹ́lẹ́ṣì ìtọ́lọ̀ fi rán nàbí onílẹ́yìn kí sì lọ́fà tí Islam fi lọ́ta torọ́ náà ní ẹ̀sìn tó ní rule and regulation ẹ̀sìn báyìí ẹ̀mẹ́sìn báyìí ẹ̀sìn mi gbogbo ẹ̀ máa lè mú ẹ̀sìn ní ìjáde èmi kàn láwọn ìbéèrè tí mo fẹ́ bí kò yọ ọ̀rọ̀ ẹ̀sìn kí ló fẹ́ mú jà lọ́bẹ̀ ẹ̀sìn tó lóun ṣe téèyàn bá kú ń bẹ̀ bóun ó ṣe pín ogún rẹ̀ tó bá fi ìyá àti bàbá lẹ̀ àtọmọ àtìyàwó ọmọ ọkùnrin méjì ọmọ obìnrin náà méjì ìyàwó mẹ́ta bàbá àtìyá nínú ẹ̀sìn rẹ̀ tó ń ṣe sọgbọ́n náà ń ṣe sọ́ńdẹ̀ kò wọ́n ṣe pín ogún ẹ̀ nínú ẹ̀sìn rẹ tó ń sìn tí èèyàn bá lọ́mọ obìnrin tọ́lọ́mọ ọkùnrin tó fẹ́ bù wọ́n ní nǹkan ilẹ̀ lọ fẹ́ bù wọ́n bóun ló ṣe pín fún wọn nínú ẹ̀sìn rẹ tó sọ pọ̀ ń tọ́lọ́ ń bá pé kọ́ mọ́ ọ́lá ọtí tí ẹ̀ mú yìí kí ló tẹ̀ fi mú tínú ẹ̀sìn ẹ̀ oníṣẹ́ ìná mọ̀ wípé ẹ̀ mo ní kí ló ṣe àfihàn oníṣẹ́ ìmọ̀ pé Jesus sọ ọtí di wáìnì mo ní àá ọ̀rọ̀ bẹ́ẹ̀dì mú bí ẹ̀ṣẹ́ ìpìnkínlẹ̀ náà bí ayẹyẹ ní ayẹyẹ kíni ìdá bí ọdún tó fi kíni o tẹ́ ẹ bá ti rí nǹkan bá ti àtọ̀ sí ìsìláàmù ìfẹ́ ẹlúlẹ̀ màbá mẹ́ àti àṣà ìbò ìfẹ́ ọmọ àti kíni o àṣà ìbò ó ń kálukú ọ̀rọ̀ bẹ́ẹ̀dì wa nínú báyìí kò sí bẹ́ẹ̀dì kò sí inú òkúra nílẹ̀ lòdì aráwọ̀ èèyàn takù àti ẹ̀fẹ́ ẹ̀rọ wọlé ká máa sòkú ẹ̀rọ ọmọ wa tó ti jẹ́ ti ìdán ìntọ́fà tí wà láàfin pọ̀ lọ́rùn ìsìláàmù náà ni wípé ìsìláàmù ló ni ọlọ́run fẹ́ ẹ̀ṣẹ̀ báyìí ọlọ́run ni ẹ̀mọ́ṣẹ̀ báyìí ọlọ́run àwa ń bẹ̀ ọ́n gbogbo tó ti sí àwa nínú ọmọ mọ́dì wọ́n jẹ́ kó fún wa láyé o ní gbangba nìkí á mà mọ́dì wọ́n jẹ́ kó fún wa ọmọ tó bá dẹ́gbà fún wa yìí táǹkó jáde àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n lé ọtí ìsọmọ àwọn èèyàn wọ́n ní kọ̀ọ̀kan bá bó ń bàbá wọ́n wá bí àlàyé àgbàrú pé kí lọ́fà tẹ́ fi kúrò ní wọ́n lé kọ̀tí ìsọ̀mọ̀ bèrè iṣẹ́ kọ̀ọ̀kan tá ní ohun àlàyé àgbàrú lọ́fà wọ́n nítorí pé èmi mọ ṣàìsùn èmi tí mo ṣàìsùn náà mọ́ sí fi mọ́lẹ̀ ajẹ́pẹ́mílẹ̀ ní ṣe kí ni o ní ìsọ̀kun tí ọmọ mi ọmọ ẹ̀jẹ̀ nílé